اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أدعوكم الله أبا أبا تصوى ديوني تنشي أجو إليه قوكا inú Ramadan ti ọdún yìí ìjẹ́rọ 1442 àtọ̀rọ̀ kí ọ́nà jẹ́rẹ̀ fánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìtọ́lọ̀ bá ń láti jẹ́kẹ̀ fún wa ọlọ́mbà ń tàríkùn kí àtàlà nábi o a ní kí àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ àgbò olùtọ́jọ́ na nábi tí ó fi di alkayama àbẹ̀ ọlọ́mbà aláà kọmọ́yà náà kó jọ alkiyama alónìí bí idhnillahi ta'ala a tẹ̀síwájú nínú ìtumọ̀ alkur'an tí ma wáyé ní dédé àkókò yìí nínú mọ́sálásí láwà yìí sọ́rọ̀tà ń túbọ̀ náà ní suratul Baqara áyà tí a ti dánu dúró ní ìjẹta òun náà ni áyà kọkànlédín ìkọkànlédín ní àádọ́ta lẹ́yìn 249 àgbẹ̀ náà ni a ti dánu dúró nítọ́lọ́ọ̀bá Allah títí ń sàlàyé àìsí sí àwọn ọba ní Israel pẹ̀lú àwọn pẹ̀lú ànábì ọlọ́run tọ́lọ ń gbé dìde fún wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ànábì ò sí jáde má láàrin wọn tọ́lọ wá padà gbé ànábì kàdìdé láàrin wọn táàmù sí Samuel àbí Samuel tó wọ́n ń bèèrè lọ́wọ́ ànábì pé kí wọ́n kọ́bùn kó gbé ọba kan dìde láàrin wọn tí ó jẹ́ olùdarí ogun fáwọn láti lè bá àjàgbá gbogbo nǹkan tí àwọn ọ̀tá kan ti gbà lọ́wọ́ wọn nǹkan táwọn ọ̀tá wọn ti gbà lọ́wọ́ wọn látàrí àlílòdì sáfẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀yin ọmọ ìyá náà Islam kó tó di pé àbọ̀ṣúná àyà mi ti lòdì sófin ọlọ́ọ̀bà Allah sábàbí kan ni nínú àwọn asbab tí máa mú ní kùnà nínú àwọn ọ̀nà tí ọjà fi máa gbà jẹ́yàn ó náà ni kéèyàn lòdì sófin ọlọ́ọ̀bà Allah tí a bá fi lòdì sófin ọlọ́ọ̀bà irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ lẹ́tà sí ìṣọ́ọ̀tì ó ti kọ lẹ́tà sí ìpàdánù ogun ó ti fa kéèyàn jẹ́rú ó ti fa ní tẹ̀ẹ̀tẹ́ ó ti fi jálbù alhawan ìyẹpẹrẹ látàrí kó lòdì sófin Allah subhanahu wa ta'ala sanabi sallallahu alaihi wa alihi wasallam ló sọ fún wípé idha tabayatum bil'ina àníbi sọ bai za ta yàtún bìdà ìnà tẹ́ bá ń ṣe òwò ìnà láàrin ara kí ni ìnà ìnà o náà ni kẹ́nìkan kọ́ máa ta ọjà kẹ́nìkan máa tajà kẹ́nìkan wá bùkátà sówó ọ wá lọ ra ọjà lọ́wọ́ tí ń tajà lápèjúwe kálọ́rà ní 10,000 naira pẹ̀lú àdéhùn pé màá fún ọ lówó lọ́sẹ̀ tí ń bọ̀ ọwọ́ àgbà ọjà yìí ọlọ́ta kò tí tubi wákàtí mélòó kan ọba padà dé ọba níwọ̀ ọ̀rẹ́ mi mi ra ọjà yìí má jẹ́ o lè ra padà lọ́wọ́ mi kéèyàn rajà kọ́wá lòun ọ̀rá máa al-iqala ni wọ́n máa pè ní èdè lárúbáwá al-iqala oníwọ́n al-iqala oníwọ́n máa pè kíyàn alájà kọ́ wá ní ọjà ìrànmá kọ́lọ̀ dá padà fẹ́ntí wọ́n máa pè ní al-iqala kódà nẹ́bí sàdúrà fún ẹni tó bá gbárù ọjà ń padà ẹnìkan rajà lọ́ọ̀rẹ́ ọwá lọ sà ọwá padà rí ni ọjẹ́ àbí ohun òtí ẹ̀bùkátà nkẹyẹ má ọwọ́ àmọ́ wá padà ta ọ̀rẹ́ mi dákun yìí ra ní bùkátà tó jẹ́ ọmọ anábí ni man àkọ́ọ́l àkọ́ọ́lá ọlọ́ ẹni tó bá gbọmọ ìyá rẹ̀ lẹ̀ tó gba ọjà padà lọ́wọ́ rẹ̀ ọlọ́run bọ́ gbò náà lẹ́nu wàhálà ọlọ́run tó náà lẹ̀ ìkọ́ọ́là ni wọ́n máa pè é kápẹ́ntẹ́ ọjà tó ti gbé lọ tó bá lè ní 8000 naira 8000 naira ṣùgbọ́n máa kó fún ọ ní ìsìn ọwá ní ọkẹta ọkọ̀dé wàhálà ọba fún ní ọjà ọba kó 8000 fún sẹ́wọ̀n pọ́n ti ra ọjà ńláwìn pẹ̀lú kó wọ́n padà lọ́sẹ̀ tí ń náà nìyẹn àwọn dẹ́yìn nígbà tó gba ọjà yìí ọba kó 8,000 fún permanent okòlè lọ́wọ́ dówó ọjà padà jẹ̀mọ́ à èlò ní padà 10,000 naira ní padà èlò ló gbà 8,000 naira ní ọjọ́gẹ́ mẹ́wàá pè ní alẹ́ ìyínà jọ rìbá àbí kìí ṣe pọ́ yẹ́ 8000 lọ rẹ̀ ó fi ṣe 10000 àbí sáyẹ́pọ̀ yẹ́ 10000 àríbá nìyẹn tó clear ṣùgbọ́n lẹ́yìn wọ́n fi nǹkan kẹkẹ́wọ́ ó náà ní ọjà tẹ́jọ exchange láàrin ara wọn ẹ̀rí pé tẹ́yìn ọba sọ́ra èèyàn lè kó sínú nǹkan kò ní àtúrò ọmọ ìkúkú jọ rìbá ọtẹ́ mi lọ́rùn kọ́ra ní 8000 ni ní tó ti ìjà lójú tó ti lò anábì ni ìdá tàbàyà tún bèèrè ìyínà tẹ́ bá ń sọ̀wọ́ ẹ̀yìn náà láàrin ara yín sẹ́ẹ̀mọ̀ pé lòdì sófin ọlọ́run ó ní ìran ọjà yẹn ìran kan náà àwọn ìran tí wọ́n fi máa lòdì sófin ọlọ́run anábìnrin látàbà yàtọ̀ bí ẹ̀yìn náà ọ̀kọ́sùtùmọ̀ adnaba albakor tẹ́ ń jẹ gàba lórí ara yín tẹ́ ń fi ìyà jẹ ara yín ọ̀kọ́sùtùmọ̀ lọ́wọ́ bílálà irú màálù irú màálù ẹ ń ṣe pàtàn أتركتم الجهاد ورضيتم بالزرع تأتي الجهاد إليه فأنا جاكما أقلالا أنا بن سلط الله عليكم ذلا سلط الله عليكم ذلا الله أبوى ديك بلسي يد ديك بلسي ẹ̀ẹ̀ni níyìmá tẹ̀kọ́ ìbọn ní Israel nígbàtí wọ́n yapa àṣẹ Ọlọ́run gbogbo yìí domi gbogbo nǹkan tó lè pè lágbà wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n gba àtàwọ́rọ̀ lọ́wọ́ wọn wọ́n gba àtàbùtù lọ́wọ́ wọn anábìnrin sallallahu alaikum dhullan ọlọ́wọ́ dẹ̀ yẹ pẹ̀lú fi la yanzi'uhu ankum ọlọ́ọ̀bọ̀ wa sí inú òfin ọlọ́run

ọ̀tá ìsìn kò ní yọ́ máa rí rí pé kọjá náà kankan ọba kò ọba má ẹrú kèfèrí ẹrú yọ́ máa bá kèfèrí anábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́bọ̀ ní mú yẹpẹrẹ ń kú ò padà sí mẹ́sìn pọ̀ ọlọ́ọ̀bá anábì ni yushiku an tatadaa alaykumul umam kama tatadaa al-akalatu fi qat'atiha anábì sallallahu alayhi wa sallam ó ní ó súnmá yushiku ó súnmá an tatadaa alaykumul umam táwọn èèyàn ó pèrà wọn lẹ́yìn lórí al-umam umma ilé ìjọ ilé àwọn ilé àwọn ìjọ wọn àpẹran

side genocide suicide ẹ́ anábì sallallahu alaihi wasallam ó ní wọ́n pèjọ léyìn lórí wọ́n create islamophobia ah mùsùlùmí ni kẹsẹ̀ pọ́n bẹ̀rù pé ọjọ́ ní ìpayọ ọlọ́run wọ́n bẹ̀rù pé kí lọ wá sí láàrin wa tẹ́ẹ̀fì ní rọ́nà lọ anábì sallallahu alaihi wasallam ó ní kàmá al'akalatu fi kọ̀tà àtà àpá àti sọ́nà méjì wọ́n ni gẹ́gẹ́ bí al'akala àwọn jẹun jẹun gẹ́gẹ́ bẹ́ ṣe máa pẹ̀lú àwọn sí oúnjẹ nígbà ọba kà wọ́n láyà tí oúnjẹ bá pọ̀nù tírì kódà kéèyàn jáun yóò fẹ́ jọ jẹun o wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bá wọn àkàrà mọ́sẹ́ máa pẹ̀rẹ̀ àwọn tó ń jẹ bẹ́ẹ̀ ni wọ́n sì máa pẹ̀rẹ̀ àwọn léyìn lórí ìtumọ̀ kejì gẹ́gẹ́ bá wọn ajá nígbà bá rí ibi tí eh, ẹran ti kúnlẹ̀ náwó ajá ẹ̀kọ́ rí nígbà bá wọn di méjì mẹ́ta wọ́n lọ máa pẹ̀rẹ̀ àwọn ẹran bẹ́ẹ̀ bí wọ́n sì àwọn sàhábà wa bí annabi sallallahu alaihi wasallam wọ́n ni awa min kílẹ̀fì náànù yọ̀mọ́ ìzín ìlú sí ọlọ́run sáà kéré ń jọ náà ni sáà ní pọ̀ ní tí wọ́n fi lè jẹgàbá lé lórí tó báyìí awa min kílẹ̀fì náà anábì ni bẹ́ẹ̀lì antum kẹsìrì ọjọ́ yẹn ẹ pọ̀ Allahu akbar jàmáà mùsùlùmí pọ̀ láyé bẹ́ẹ̀ni abẹ́kọ̀ anábì antum kathir ẹ pọ̀ walakin ṣùgbọ́n pípọ̀ yín jọ náà gùtà àǹtí lásán ẹ̀jẹ̀ subhanallah ipọ̀ pàǹtí kí wá sí pàǹtí lásán kàgùtà ìsẹ̀yìn bí ìpàǹtí tí ń bẹ lójú àgbàrá ni ṣẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ lábá kankan ibi àgbàrá bá gbé ha ibẹ̀ náà ni jẹmáà anábì ni ẹ́pọ̀ ìpàǹtí ojú àgbàrá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wala ìbẹ̀rù táwọn ọ̀tá ní fún lọ́kàn wọn anabini ní nùsírtù bí rọ́ọ̀bì masírọ̀tù àrùbáyé na sánà wọ́n rà mí ṣe pẹ̀lú rọ́ọ̀bì kọ́ta gbọ́ pé wọ́n bọ̀ kó sì ti ìbẹ̀rù bí ìgbà àkókò gójì ọdún tí ń dọ́dọ́ rẹ̀ yóò sì ti máa dà á pé déédéé fọ́tí yẹ̀ tó kú sí ń dọ́dọ́ rẹ̀ o yóò sì ti máa bẹ̀rù lẹ̀ láti sìn ro ìgbónú anábìnrin wọ́n mú kó lára ọ̀tá fún ní bẹ́ẹ̀rù yẹn kankan yọ́n wala ja'alanna fi qulubikum al-wahn yóò fi wáhánù sọ́kàn yín wọ́n yíwa mẹ́ lè wáhánù ya Rasulullah kí ni wáhánù ríńṣẹ́ ọlọ́n anábi ni ṣubù duniya ẹni fi ayé bà jẹ́ ṣubù duniya ẹ̀yìn náà ma bá wọn lé ayé ṣubù duniya gbogbo bẹ́ẹ̀ tẹ́ rí ayé lẹ́ẹ̀mọ̀ wá gbájú ẹ̀ kọba jọ́nà olè kọwa jọ́nà olè ní kọwa mú ẹni tó jẹ́ mùsùlùmí kọwa borí èèyàn lọ́wọ́ rẹ̀ kọyẹ wọ́n lè bá lọ́wọ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ̀bẹ́ẹ̀kọ́ kọyẹ bá kí ló bẹ́ẹ̀ ní wá ni àbówó tábábá lọ́wọ́ jọ́nù àbí

àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn máa aláwọn ọlọ́pàá kan dámidó ń jọ kan wọ́n wọ́n kọ́ ọlọ́pàá dámidó ti dámidó ó sàn béèrè ìwé ọkọ̀ ó sáfẹ́ máa ṣe bí something like harassment ó bá ní à ah, iṣẹ́ àwọn àwọn ṣe àwọn afá akẹ́kọ̀ọ́ dámidó ní ah, àwọn ọmọ dáńbà lọ́wọ́ ẹjọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ àwọn ìmínà ìyá farabalẹ̀ sọ ọmọ pọ́dà àrùn ní kọ́ wájú pọ́dà àrùn lóhun nígbà tí wọ́n bá ti ń bẹ́ àfáà tó náà ń ṣẹbọ́ fáwọn ọmọ yahoo yahoo tí ń gbégbá lọ lórí íńtánẹ́ẹ̀tì atọ́fẹ́ tí fi ń polówó ọjà ẹ dákun báwo ni ọ̀wọ̀ wàháìbà àpánlé báwo ni ó ti wà lọ́kàn àwọn èèyàn ẹ má dáwọn lọ́njà rẹ kamofláàgì ni kamofláàgì ni ìjọ ọjọ́ àwọn kan wọ́n mú jẹ́ oníhun fi ọ́ subhanallah anábì ni hubbu dunya ìfẹ́ ilé ayé àádá ilé ayé òun náà fẹ́ gun fẹ́ńzà fẹ́ gun fẹ́ńzà 2019 model àti 2020 30 million ọfẹ́ gùn ó ní ọkọ̀ akàrá ní torí kó lè máa sàfikín tẹ̀lé wa kọ́mọ̀ sí ṣubọ́ ànálà walhamdulillah tó bá rí lọ́nà halal kọ̀sẹ̀ tí ó sọ̀rọ̀ àbí tó bá jọ́nà halali wọ́n bá jọ́nà haram jama'a aburú land arábìnà duniya ìfẹ́ ayé máa kó yẹpẹrẹ báyàn ìfẹ́ ayé máa yẹpẹrẹ ìyàní wa karahiyatul maut àti ànáfẹ́ kú

láwùjọ àwọn hawanu yìí ìyẹpẹrẹ yìí àìmọ́niwé sí ìlú yìí ó ti ṣẹlẹ̀ sáwọn kan ṣáájú àwọn Banu Israel káàmẹ́ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mbẹ́ ogun nǹkan ọba dide wa ogun ọbẹ̀ wọn sékèèsè pé àbí ànábì sọmọ pé sékèèsè tá a bá fún lọ́ba tán ẹ̀ nígbà ní àwọn jagun o àwọn jagun o ìyẹ́pẹ̀rẹ̀ ìpọ̀jù káwọn mọ́ jagun lọ ọlọ́run gbé ọba ti fún ọtá wọ́n ní wọ́n gbójú ogun lọ wọ́n tó kọ́kọ́ ń takọba náà àtàràyọ̀ rẹ̀ lórí èèyàn náà lórí ọba ó lélẹ́yìí ọba tí ò lówó ọba tí ò níran ànábì sálàyé fún ara wọn balẹ̀ wọ́n wá lójú ogun ànábì ọlọ́run ní àádọ́dò kọkọjá o ẹ ń bá ti múnú omi odò yìí ó ti wà òun wọ́n padà alé jẹmáà níjọ́ náà wọ́n jẹ́ 80,000 gẹ́gẹ́ bá àwọn àfóúntẹ̀ ṣe sọ tẹ́mẹ́yà àwọn tí ò mú mi àwọn 300 ó lè díẹ̀ afọ́ لا ما هو بس البراء ابن عازب البراء ابن عازب رضي الله عنه wọ́n padà sọ́nà àdísí mọ́ Bukhari gbà wá wọ́n ní àwa táwa lógun bẹ́ẹ̀dì a máa kára wa jẹ́jọ́ báwọn Banu Israel máa ṣe máa gẹ́gẹ́ bí ó ń ka wọn ṣe rí lẹ́yìn tọ̀lú ọba tó kan lógun bídà àtún pàtàlá fèmíà 300 ó lé díẹ̀ 300 nínú 80,000 àwọn yòókù gbà fún fún mi ní kàkàkàkà ọgbẹ́ òní gbà wọn kú wọ́n mú mi báyìí wọ́n padà lé mi ẹbà sọ àwọn èèyàn náà tán fi iphone tàn ní ìsìn tán fi aburú tàn àní ẹnikẹ́yàn já àtórí kó lè bá àgbá iphone jáwọ̀ ẹ̀rẹ́ iphone 12 iphone twelve pro iphone twelve pro max kó mu mi kó lè bá a já wẹ̀ ó ní sọ́dọ̀ àwẹ̀ ọjọ́ kan náà ni tí n bá ti já yín sì gbà padà lórí iphone tó lè má mú délé bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ iphone tó lè má bá délé tọ́kọ̀ lè gbà sáfún ọlọ́ọ̀bù mi kí wọ́n lè yọ́ lápò rẹ̀ tó lè kún lóorun tó lè fi ọkọ̀ wọ̀ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ tí wọ́n yọ lọ lára rẹ̀ tó pàdánù nǹkan méjì jẹmáà gbogbo tí ń bẹ́kọ̀ ń wúrà wọ́n jẹ̀ fún sómi ọkọ̀ àwọn èèyàn díẹ̀ àà wọ́n bá já bó láwọ́ á sí nígbà wọ́n rí Jalut àtàwọn èèyàn rẹ̀ ẹ̀rù gbà wọ́n pé ọ̀nà wo làwọn bọ̀ táwọn fi jẹjà lónìí ṣùgbọ́n àwọn kan ní wọ́n sọ pé ká ní fi àti ń lílẹ̀ ń غلبت فئة كثيرة بإذن الله mélòó mélòó ló ń kà sí ọ̀pọ̀ tí ó sì borí òǹkà tó pọ̀ wọ́n láwọn ọmọ ogun jàlúùtù jọ náà àwọn ọmọ ogun rẹ̀ wọ́n ní tàlàfù miati alifin tàlàfù miati three hundred thousand tẹ̀síkà náà bá tí èsì bá tiẹ̀ pé fáwọn àríkọ́ àwọn pọ̀ káàfi 300 àti 300 àkíní kan hmm? ṣùgbọ́n lọ́ọ̀bá ala ọba tí ìmọ̀ rẹ̀ tó bá dúró tì lọ́wọ́ ni tí wọ́n bá dúró tọ́lọ́n ọ̀pọ̀ èèyàn ọ̀pọ̀ èrò kò nítumọ̀ àwọn ọmọ pọ̀ gan bá ọlọ́ni ولما برزوا bára أعوذ بالله من الشيطان الرجيم ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صدرا وثبت قدامنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين ọlọ́ni wà lọ́mà bárọ̀sù lìjàlò ọjìnàdì mọ̀bárọ̀zà ó náà ni kíyàn bọ́ sórí ilẹ̀ gbáǹsátá ọ̀yá ẹjá kọ́kọ́ bí ẹ̀gún wò wọ́n máa ṣe bẹ́ẹ̀ lójú ogun pé ájọ́ àwọn ọmọ ogun ti tọ̀ ń wà ń bẹ̀ àwọn kan wà ń bì ọ̀wà ní káàkì ẹ̀tọ́ kọ́kọ́ máa ká tó máa bára wa pa lọ ẹjẹ́ akọ́kọ́ sí mọ̀ bá rọ́dà kákọ́kọ́ fi igba káfi igagbága ẹjẹ́ akọ́kọ́ fi igagbága ọ̀wà ní káwọn èèyàn bọ́ta àwọn kan bọ́ta ń àwọn kan bọ́ta ń wọ́n wà fi igagbága wọ́n máa ṣe bẹ́ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe bẹ́ẹ̀ nǹkan sọ́tù bá al-kubra sọ́tù bá al-kubra Ali jáde Hamza jáde kí ló kọ́ ní kẹta náà ti gbàgbé Utba ibn Rabi'a ó jáde àbúrò rẹ̀ jáde ọmọ rẹ̀ jáde kìfìrí làwọn amùsùnmí jáde ọ́fíìsì wọn pa kò sí ní pa ibẹ̀ ní ibẹ̀ lẹ́rú ti kọ́ ń bà ń ah àwọn yìí mélòó sí ló ń jọ náà three hundred and kìíní kan ṣùgbọ́n náà kọ́kọ́ bí àjẹrù sẹ́mi pé ah àwọn ẹni yóò wọ́n o ọlọ́ni wà lámà bárọ̀ zóòlì já lúta wájú náà wọ́n fèsì wọ́n ṣe mùbárọ́gà pẹ̀lú jàlóòtì àtàwọn ọmọ ogun rẹ̀ jàlóòtà sì ní wọ́n ní tánà àmírọ̀l àmàlíkọ̀ wà málíkàhùn zílù mailun jàlóòtà wọ́n ní òun jọ́nà ó ní olórí àwọn giant ìmìláàkù lọ́bọ́mọ́ bin giant ìmìláàkù jami'u rẹ̀ ni plural rẹ̀ ni amẹ́lẹ́kọ̀ wọ́n ní jalut ó ní olórí àwọn ìmìláàkù kódà òun lọ́ba wọn ó ní ọba wọn ẹwà àmì ìmẹ̀tí mẹ́bẹ̀ alimọ́bùl kúrtùbí wọ́n ní bílù mẹ́lún odidi rẹ̀ mẹ́ẹ̀lì kan ni rẹ̀ kí ni o mẹ́ẹ̀lì kan tó bá dúró báyìí odidi rẹ̀ lẹ́ẹ̀lẹ́rẹ̀ mẹ́ẹ̀lì kan ah wọ́n wá pé ọlọ́ni wọ́n wá sọ pé rọ́bánà sàkìtì àbá bárò ẹ̀yàn nírú ààyè ah kò sí bó tẹ́lẹ̀ ní máa nìtò ẹ̀rù ọ̀bá pé ah eléyìí nìkan tó bá kan ra lọ́kàn máa mú wa lọ lọ́kàn máa sọ ánù báyìí yọ ma sọ wánù kí wọ́n wá ń sọ wọ́n wá ní rọ́bà náà èrè ọlọ́ọ̀bá wa áfíríkà aláyìn náà sọ́bẹ̀rọ wọ́n ní rí ọlọ́run áfíríkà aláyìn náà sọ́bẹ̀rọ ní ọlọ́run fún wa ní sùúrù fi sùúrù bò wá dàrú jẹ́ kí sùúrù ó pélé wa lórí áfíríkà aláyìn náà sọ́bẹ̀rọ ní ọlọ́njẹ́ a lè ṣe sùúrù lójú ogun mẹ́jẹ́ a lè sá lọ torí pé mélòó ló ń ka àwọn tó kù ká tó wá sá lọ ó níbi sùúrù níbi ojú ogun wọ́n ní wá sábítà kò dáàmà náà ọlọ́run fẹsẹ̀ wá rìnlẹ̀ lójú ogun yìí wọ́n sọ̀rọ̀ náà alálẹ́kọ̀ọ́ omi káfíìrì wọ́n ní rí ọlọ́run ràn wá lọ́wọ́ ràn wá ṣe ràn wá ṣe alẹ́lẹ́kọ́mìl kàfírin lórí àwọn ìjọ àwọn kèfèrí ló jẹ́ pa anábì sallallahu alaihi wasallam anábì máa sàdúrà tánàbì bá ń lójú ogun anábì ọ̀sẹ̀ Allahumma eré ọlọ́run bíkà àsúlù wà àjúlù ọlọ́run alọ́wọ́ bíkà pẹ̀lú ìwọ báwọn tá ìjà wọ àjúlù ló ma máa lọ láàrin wọn ọlọ́ba ti tọ́ máa lùkùrán pé wà máa rọ mẹ́ta ìdúrọ̀ mẹ́ta wà láàkín náà lọ́hàn rọ máa lọ́nà rẹ̀ ànábì máa rọ mẹ́ta mẹ́ta nígbà tó ń ta máa ìwọ ń ta mọ́ wọn wà rọ ọlọ́ọ̀ni ń ta wọn lọ́fà àti

wọ́n kẹ̀rì fọ́rùn wọn kàn rẹ̀ dánù náà ni ta rẹ̀ wọ́n rí ló jẹ́ pé kánbí sí àti nkọ̀lí lẹ́tín kọ́lọ́bọ̀ tí ó tán kẹfì rẹ̀ tàbí ìpínlẹ̀ tẹ́ bá ti dúró lórí òótọ́ ẹ má fojú rẹ̀ náà yín mẹ́rin wá ẹjẹ́ jẹ́ adarapọ̀ má fojú ọlọ́ni fúlọ́tún minal awwalina wa qalilun minal akhirin a tó tilẹ̀ àwọn tó pọ̀ ní àwọn tàbí ìlú níwá àwọn díẹ̀ ó jọ pé díẹ̀ yìí kọwọ́ ọkọ̀ rẹ̀wẹ̀ sí ọkàn bá yàn níbi ọtí wá ń ṣe wáàsí náà tó kọ̀ ìpínlẹ̀ tí ó ti kọ́kọ́ mọ́ gbèrò mọ́ èèyàn díẹ̀ náà àwọn èèyàn ti ń bọ̀ lẹ́yìn ó ní alimọ́ Muhammad Nasiruddin al-Albani rahimahullah nínú àdúrà tí a máa ṣe wọ́n ni Allahumma ìrì ọlọ́run ij'alni min al-qalil díẹ̀ wọn náà àwọn èèyàn díẹ̀ díẹ̀ wọn náà àwọn torí di eléyìí ọlọ́ni wọ́n ń ṣe dùá wọ́n ní Rabbana olúwa wa afirja aláìná sọ́bẹ̀rán ọlọ́run fún wa ní sùúrù pọ̀tọ́bìtà kọ̀dá máa ná fẹsẹ̀ wa rinlẹ̀ lójú ogun mẹ́gẹ́ alẹ́ ságun wọ́n sọ́nà alàlùkọ́ omi kẹfìrí ọlọ́run wá sí lórí àwọn kèfèrí bọ́ọ̀lọ́ lọ́n se wá ràn wọ́n se ọlọ́ ni fàázàmọ́ وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفاع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين ọlọ́ni fàázàmúhùn bí ìbìnlẹ̀ àwọn èèyàn tọ̀lú àwọn ọmọ ogun rẹ̀ azàmúhùn ai azàmú jálúta wájú ní ó dàwó wọ́n fi mọ́ Jáálùt àtàwọn ọmọ ogun rẹ̀ dárin hazima tẹ̀lẹ̀ sí wọn o náà ni ìjẹjà ọjà jẹ wọn mọ́tò pàtó náà bóòlù ọjà tí ó máa jẹ́yàn lógun àwọn dáhùn bá jà lè sá lọ fún yín tọ́nà ọdọ́ tí ó da ìbẹ̀rù sáàrin wọn ẹ̀yin lẹ́wọ́n ìnìyàn nígbà bá ti sá lọ àbí ẹ̀yin ti wọ́n ìdíyìn nù ẹbí kéfàkéde ní kẹ́ pa wọn ẹbí kẹ́ ti wíìlì náà ni àbí fífì lókùn sí ni kò dìgbẹ́ bá tó pa gbogbo wọn kódà kẹ́ kún ọmọ ẹrú kódà kí wọ́n fà lọ lógun Khandaq ogun Khandaq battle of beach ẹ́ battle of desert al àwọn kèfèrí padà sálọ ni àwọn kèfèrí Mẹ́kà wọ́n padà sálọ ni sẹ́mọ̀ tọ́nà fi lé wọn atẹ́gùn atẹ́gùn tó ní agbára tí ò jẹ́ kí iná wọn dúó wọ́n ní ah, ibi òsìbí bí òsè dúó sí wọn àwọn lọ́ntà wọn ẹ̀ntọ́ bá lè mọ́kàyá táwa ló wìn táwa mùsùlùmí táwa wọ̀ mùsùlùmí ló wìn ní ogun ọlọ́ni pàázà mọ́ ohun torí pé mọ̀ wẹ́ẹ̀dà sírí kìíní kan sí 300,000 kọ́dà kò ní ìdíkan fi nǹkan ogun bá wọn jà káà bí ọgọ́rùn ọgọ́rùn kẹ́kọ̀ọ́ mọ mẹ́rin kọ̀ọ̀kan náà mẹ́wàá mẹ́rin kan gan kọ́dà kó jẹ́ mẹ́ta ìsìn tí mẹ́ta bá mú lápá mẹ́ta wọ́n bá ń gbogbo ara rẹ̀ ní ìsinsìn bó lọ́rùn sí wá ní wọ́n jẹjà ọlọ́ni wa kọtálà dáúdù jálúta dáúd ọwọ́ apà jálút tani dáúd o náà ni dáúd ibnu isa kéfì ìsáwò ìyí hamza ya shi àti alif isa aláwázni kisra isra ó náà ní isha ó jẹ́ ìkan nínú yahuda níjọ́ náà ó wà ọmọ ogun nínú àwọn ọmọ ogun tí tọ́lùt tí ń kó ogun ń bẹnu wọn jọ́nà dáúdù sílẹ̀ lọ́jọ́ náà asgọ́rù ohun mahajiman olókéré jù ó kéré ní ìrísí dáradára ni ṣùgbọ́n tó nígbà ìjọba bá ti yẹn pé ọyá ojú ogun yá kò sí ọ́ kò sí ẹjọ́ lọ máa dára mi lọ máa ń bẹ̀ wọn ìyẹn Daud ibn Isha wọ́n nígbà tí wọ́n rí wọn tán bọ̀ wọ́n ní tọ́ọ̀lù tí wọ́n pé tọ́ ta ni nínú yín man yabruz ilayhi wa yaqtuluhu ta ni ó fèsì jàlútàì tó ti jù rẹ̀ tọ́jẹ́rẹ́rẹ́ mẹ́lì kan yìí ta ni ó fèsì rẹ̀ tó sì lè bá ń pa torí tó lórí ogun bá ti kú sẹ́ǹkógun ti dàrú nù nígbà captain bá ti kú ọmọ ogun tó kù wọ́n tètè ọ ni commander ti kú wọ́n tètè ọ tó dáa wọn wọ́n máa pa wọ́n lápàrin ni ó ní ta ni tọ́ba lè ṣe bẹ́ẹ̀ òṣàfihàn hu mólíkì ọlá mi máa pín méjì fún wọ́n òṣàwíjù hu bíntì kódà yóò fẹ́ ọmọ mi wọ́n ní ni Dáúdù bá jáde Dáúdù

ìlàrọ̀ alìkọ́dàn àti kọ́ dáran olóǹgá dà nílùú mọ́ká dáúdù bá jáde ah, wọ́n láwọn yẹn bá wọ́n abẹ́ máa rí sójá kéèké ìní ah, ìwọ náà ìwọ náà wọ́n ló tún pẹ̀lẹ̀ kejì tátún ní òun ló tún jáde ó tún jáde lẹ́ẹ̀kẹta wọ́n ní tọ̀ lùtù bá ní tọ́ ọba níwọ̀ náà ni táwọn yòókù ti ń tẹ́tí ń tàdí bọ́ọ̀ ní ìtẹ́fọkànbalẹ̀ kẹ mọ́wọ́ èsì rẹ ẹ̀kọ́ mi tún bẹ̀rẹ̀ olórí ogun kọ lọ́gbọ́n lọ wéṣì àwọn ọmọ ogun rẹ̀ lára síyásà ojú ogun war politics ó ní kó lórí ogun kó lè protect ẹ̀mí àwọn ọmọ ogun rẹ̀ ní gbogbo ọ̀nà tó bá lè tọ̀ gbóga kákàmọ́ wéṣì rẹ̀ bó ní ṣe gbà pé ó ní ìkókòkò ti wọnú àwọn ẹran mi kan o ó ní kòkòkò wọnú àwọn ẹran mi nígbà tí mo gbá mú tí mo mú orí ẹ̀ mo dá kelekele ó ní kókò kéré mélòó kókò ó ní pé yàn kódà kìnìún ti wá kìnìún láyọ̀nù ó ní mo ṣe ṣe kókó ní mo ṣe kìnìún náà dáa ah, ó kó lè ṣe lè náà tó tọ́ ṣùgbọ́n ọba Allah yóò ti mulkahu wa yu'izzu man yasha ẹbọ́ ní ma fún yìí kò dìgbà tí wọ́n bá tó ga tó bá tó sangun mélòó mélòó o ní bàbá alágbájá tí ó sì jù abẹ́kọ̀ọ́ ìyá alágbájá ẹ̀rí fẹ́lẹ́fẹ́lẹ́ ni ẹ̀fẹ́lẹ́fẹ́lẹ́ mélòó sí ni after ọlọ́dẹ̀yìn náà lóhùn fẹ́ kó nípa lẹ́pìtì rí báyìí gbogbo ẹni tí wọ́n mọ̀ kọ́lọ̀mbà sọmọ alágbàríkà fún wọn ọlọ́mọ yóò ẹ̀sìn mẹ́yàn sọ àwọn títóbi ìtò wọ́n ń da hood nígbà tá lójú ogun wọ́n lọ́nà ọba Allah ó ṣe ìhà sáwọn òkúta kan tó bá kọ́lẹ̀ ẹgbẹ̀ òkúta kan òkúta tó pé kùdùmí fàbí tẹkùtùlù mú mi fàbí tẹkùtùlù èmi ló fi pa èmi ló fi pa jalut sọ́bà sọ́ náà kò rẹ̀ tí mi bá tún ti sọ̀rọ̀ yóò mú tó jù náà kò rẹ̀ fáǹsá gbogbo àwọn òkúta wọn ń kó náà kò rẹ̀ ń gbà bọ́ta ìwọ ni ọ̀nà tọ́ wọ́n ni bó ṣe bọ́ta náà jàlútù bá wọ́n bá eléèkóńkóló yìí wọ́n ni fa akọ̀ọ́já alìmìkọ̀lá ìyẹn Daud ọba mú mìkọ̀láàrù jáde mìkọ̀láàrù ọlọ́bá mọ́ pẹ̀lú fa àdárọ̀ wúta ọwá sílẹ̀ rẹ̀ yóò fọ́ bá gbogbo òkúta ti dẹ́yọ̀ kan gbogbo òkúta tí ń hìn gbogbo ẹ̀kọ́ akátá ti di ájàrọ̀ ń wá ìdání ó dé pínú katamọ́bì ráì déédé orí ìgòlẹ̀ láti lọ tájú jàlù déédé iwájú orí ìwáyà mi ní mú rẹ̀ ni ìwáyà mi sọ pé òkúta ń ba lórí ọjọ́ ní ìpàkọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ gbogbo wọn bá lọ ni ìwáyà mi sọ pé òkúta ń ṣe ba lórí ọkẹ̀ fáká ni gbogbo àwọn ogun tó ń sọ̀rá ń bí ẹ̀ báyìí atẹ́gbò òkúta ní pàwọ́ dánù fàfà orú mọ́sí júbẹ̀ òòrùn nígbà àà èyí kọ́kọ́ lè tó òkúta ọ̀gá gbogbo àwọn ní ọ̀pá wọ́n ní fàmáàtà jálùtù jíjálùtù ti kùnù hmm? bí nàbí yóò lọ ìdá aleyhisselam bó ṣe pa Jalut nígbà wá pa Jalut àdéhùn tí Tọ̀lút ṣe pé òṣàfihù múlíkì ń pín ìjọba mi méjì fún ọba àdìpọ́njọ́ ń ṣèjọba ọfẹ́ ọmọ rẹ̀ ọ̀rọ̀ ti dé ọlá ti dé fàlámẹ́mẹ́ta torúkọ́nà bá pa àsọ pé ọlọ́ni

wọ́n ní wà lọ́nà tó fi ṣàmùwìl bó ti rí báyìí nẹ́bí ọlọ́ àárín wọn náà tí ń ṣe ṣàmùwìl bó náà ṣe kú wà á táwù lọ ìkìmà wọ́n ní ìkìmà bẹ́ẹ̀ bí máa ní ànùbúwà bí Sulaiman ṣe tún di ànábí ọlọ́nu lídà Daud ló fi jẹ́ pé ó ní ànábí alákọ̀ọ́kọ́ láàrin àbáni sọ̀ọ́ìl tó ń jọba tó tún jẹ́ ànábí ọmọ rẹ̀ náà ìjọba ń jà nẹ́bì lẹ́yìn àwọn méjèèjì gbogbo ànẹ́bì ọlọ́ntọ́lọ́rọ́ sàmà ní sọ̀yìn kò lè ìjọba kó jà nẹ́bì mà lẹ́yìn o Sulaiman ọba ni ànẹ́bì méjèèjì ló ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي يا جبال أوبي معه والطير وألنا له الجبال أن اعمل سابقات وقدم في السرد واعملوا صالحا إني بما تعملون عليم ọlọ́ọ̀bá ní wà lọ́mí mẹ́ẹ̀sà ayàtọ̀ wá sàlàyé má àlámọ̀ ọlọ́ sẹ̀kọ́lọ́ ní wà àlámọ̀ hù ọlọ́run wá kọ nímọ̀ ó fún nímọ̀ ní mẹ́ẹ̀sà níbi tó wù ọlọ́run ọlọ́run ní wàlàkọ́dé àtàyínà dáúdà mínà fọ́dà yájúbá awùdí lẹ́wù awùdí máa wà sẹ́ẹ̀d wà á lánàá làwọn jìbá fi sábì ìmọ̀ alẹ́ dáúdá ṣùkọ̀rọ̀ náà ó ní pé ọlọ́ọ̀bá kọ ní mọ́ sí máa ṣe dúró àwọn nǹkan ogun sáàdì god tá máa fi rin ṣe gbogbo fún àjọfẹ́ kó rí ọkà tẹ̀ láì náà yóò kà dáṣọ ogun ní bí ó bá fẹ́ wù kó rí ni níkà ń tẹ irin lọ irin kan fọ́ọ̀mù oríṣiríṣi fún ni ọba di pé gbogbo àwọn ọmọ ogun rẹ̀ ó di nǹkanìkan lè fèsì wọn mọ́ wọ́n ti lè tí wọ́n wọ̀ sórí ó tọ́ bá ló mú katapọ́ọ̀tì lọ wọ́n ti lè tí wọ́n wọ̀ sára ó tọ́ bá ló mú ọfà lọ ọwọ́ di pé wọ́n ń jẹjà ọlọ́ni wọ̀ lọ́wọ́lá dẹ́fẹ́ ọlọ́hìn náà ta báàdọ̀ ń bè bá bín bí àti protection ìdáàbòbò ọlọ́run ọba fáwọn èèyàn dẹ́kọ̀ ọlọ́ọ̀ì ànáàtà mọ̀fúnú bìí ni kí ni o mọ̀fẹ̀ẹ́lú mọ̀fẹ̀ẹ́lú bè ànáàtà mọ̀fẹ̀ẹ́lú bìí ó ní fi ilé rẹ̀ dà á ní lè mọ́sídàrí amílà amálà fèèlè yìí fún mọ́sídàrí tó ṣiṣẹ́ fíìlì rẹ̀ líl ìdọ́ọ̀fà dẹ́fẹ́ ìlọ́ọ̀ì ai wàláwọ́lá dàbà à lè náàfi ní pé annáta bí ẹ bá ṣe ìdáàbòbò protection ọlọ́ọba fáwọn èèyàn ni báàbọ̀ òun lè bá dín kí n fapá kan dáàbò ọ̀fapá kan ni. tí ń fa apá kan wọ́n á dáàbò bá wọn apá kan tí bá fọ́lọ́n tó lọ àwọn kan fáwọn kan ní lafásádá ti àrùdù àwọn ọba ilẹ̀ ọ̀nà ọ̀bàjẹ́ irú àwọn gòláyà sí wọn tí wọ́n bá ń bẹ́ẹ̀ndì rẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ wọ́n balẹ̀ ọlọ́run ọba jẹ́ ọlọ́run ni bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ tó fi ń dáàbò bò wá tó pé yóò mọ̀ fáwọn kan jẹ gàba lórí àwọn kan fún àkọ́bá ti fi ìpalágbà làwọn àwọn mí ò tó kí ní o wọ́n bọ́ ta pé ta lẹ́yìn wọ́n bú àwọn mọ́lẹ̀ tánà bá ti fẹ́ máa sàyẹ̀bí ẹ̀yìn àwọn mí náà tó jáde láfà ti rí pé wà máa mí yẹ̀dí ilẹ̀ ayàdó lọ́ ìfọ́ ọkọ̀ ha wà láàbọ̀ nìmi إلا سيبلى بظالم ولا ظالم إلا سيبلى بظالم afáàní wà mọ́ mí yẹ̀dín kò sí ọwọ́ kan tó n'agbara. lágbára illa yadullahi fawqaha àti kọ́wọ́ ọlọ́m̀bẹ lórí ọwọ́ rẹ̀ àti kọ́wọ́ lórí ọwọ́ rẹ̀ wala zalimin kọ̀tẹ́nìkan tó illa àbí kí wọ́n yanjú ọ̀bọ̀ náà sí kì tánà àwọn gbá lè máa rí àwọn èèyàn jẹ àwọn tí ọ̀rẹ́ jẹ ń bọ̀ àwọn tí ọ̀rẹ́ jẹ tí wọ́n tọ́ rẹ̀ ta tí ò nílé ẹjọ́ tí ó gbé wọn lọ ń bọ̀ ọlọ́run bá máa fẹ́ ní máa lọ ọlọ́run bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ti balẹ̀ ọlọ́run bá jẹ́ pẹ̀lú pẹ̀lú agbára pẹ̀lú gírímákàì ọlọ́run walakinna Allaha zu fadlin ala al-alamin ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala zu fadlin ọba ọlọ́lá ni ọba ọlọ́lá ó ní Allah ala al-alamin lórí gbogbo àgbáyé lórí gbogbo àgbáyé afáwà Abu Darda o náà ni pé inal ambiya a àwọn ànábì ọlọ́run kánú àwòtádàl arúbì àwọn lè kàn tọ́lọ̀ máa fi kalẹ̀ tọ́lọ̀ máa fi dáàbò bá àwọn èèyàn yá ní lọ́wọ́lọ́wọ́lọ́ dọ́fẹ́ lọ́ọ́yí anáta bádùn bí bádùn bí è bá ṣe ìdáàbòbò tọ́lọ̀ ń fa àwọn èèyàn ṣe fáwọn èèyàn o náà ní pẹ́kọ́ kọ́nà àwọn ànábì ọlọ́run wá tí ọ máa dábàá ń gá ah, ẹ má balẹ̀ ọlọ́run bá jẹ́ o àwọn èèyàn bá ti ba ilẹ̀ ọlọ́run bá Allah wọn bá ti bàjẹ́ lẹ́fi nípa àwọn ànábì ọlọ́run àwọn ni autad al-ard falamma nkọ́ta àti nubuwa nígbà tó di pé jà nábì ó dúó abdalallahu makanahum qawman min ummati muhammad sallallahu alaihi wasallam yuqalu lahum al-abidal hmm? nígbà tí jà nábì dúó àwọn kan wá ń bẹ abdal ọmọ pè wọn báwọn àwọn tán fi ń jírọ nǹkan lámì fọ́bílù náà bí kẹ́tọ́ ti sọ́un wàlá sọ́lá wàlá kìbí husn al-khuluq وصدق الورع وحسن النية وسلامة القلب لجميع المسلمين wọ́n ni wọ́n ìgbọ́lá fún yàn torí polówó àbí ń gbáwọ̀ ẹ̀pọ̀ àbí ń kí wọn pọ̀ àwọn owó fẹ́wà rẹ̀ dáa fẹ́rì ọlọ́ọ̀bá máa ń lò wọ́n láti fi dáàbòbò àwọn èèyàn bákan náà afábúlẹ́bìn abbas wọ́n ní wà lálọ́ dáfẹ́ lọ́ì al'adúwà bí junudi musulmi bí è bá sọ náà bá Allah tí máa ti àwọn ọ̀tá dánù ó dàpá ó ti dánù ìdápá ó ti ìdífà push ìfà hmm? pùlù tọ́mọkọ́ sára lẹ́kùn kúṣùpùn ìdùfà ẹ̀họ́n làdẹ fún bí ìbá ti títí dànù tọ́lọ̀ bá ti àwọn ọ̀tá dànù bí jù lórí mùsùlùmí pẹ̀lú àwọn ọmọ ogun mùsùlùmí ni làgọ́lá bá ní mushrikun àwọn ọ̀sẹ̀bọ́ wọn ọba ti gbálé gboko wọn ọba ti gbálé gboko fàkọ́tà lónìmọ́mì ní náà wọn ọba ti pa àwọn mùmí ní ó ń gbàgbọ́ òdodo kódà وخربوا البلاد والمساجد wọ́n bá ti jẹ àwọn lérun wọ́n bá ti sàwọn lé dáhóró kódà àwọn mọ́sálásí ọba ti pa àyàn wọ́n bá ti pa àyàn ọlọ́ni walakinna Allaha zu fadlin ṣùgbọ́n ọba ọlọ́lá ni lórí àwátàmbẹ̀ lórí gbogbo àgbà ńlá ayé ẹwà àwọn alájókòó yìí pẹ̀lú rọrùn ọlọ́mọdé àrí ẹ̀ẹ́dẹ̀ àrí payá o gbogbo ìpayá ọlọ́mpi ọ̀kànbalẹ̀ ẹbẹ̀ o jẹ̀mọ́ à káwọn kan wá bẹ kọjọ́ pé kò sẹ́ni tó lè mú wọn tẹ́ni kankan ò lè mú wọn sọ̀rọ̀ kan ní wọ́n wá kó gbogbo wa wá nígbàtí ọ̀sẹ̀ tí ó mú wọn ṣùgbọ́n lọ́n ti ń sọ nìkan jẹ gàba lórí ẹnìkan adúpẹ́ fọ́lọ́n ọba o náà تلك آيات الله تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين قلنا تلك آيات الله إلينا أني آيات الله أواني الله أولي ناني أواني رو طلما فوا تلك آيات الله نتلو عليك الحق تعمى كيف تعمى كيف النبي فلو تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين الله أنت في لفان نبي وإنك أني محمد صلى الله عليه وسلم لمن المرسلين dájúdájú nínú àwọn òjíṣẹ́ ọlọ́ni ọ torí gbogbo nǹkan tá à ń sọ fún ọ yìí nǹkan tó ṣẹlẹ̀ ń tòótọ́ yìí tó o bá di àwọn tó mọ̀tàn wọ́n sọ pé ṣẹlẹ̀ iná kalamina ni mùrùsẹ̀lẹ̀ yìí ìkànnà àwọn òjíṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run òní ọ ọlọ́run bá láti bá nàta nù àyà yìí ó fi tọ̀kídì méjì iná àti láà àbí innaka la lamu tawkid wa inna fi tawkid inna adatu tawkid lọ́nà ìkánná àwọn òjíṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ó ní ìjàm̀nábì jẹ́ ọlọ́ọ̀bá ni kọjá lọ àwọn tó kọjá lọ mọ̀ wọ́n تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد ọlọ́ọ̀bá aláṣùbọ́nà tààlà ẹ̀yìn ayayi ọlọ́ni tílkà rúsùl àwọn ìrántí ọlọ́yìn yìí تلقى رسله تلقى أوانيا تلقى سبي أدات الإشارة أبوني أبي للبعيد فإن تجينا البعيدة وسأجي تلقى وأنا مراعاة لكلمة الجماعة تلك جماعة الرسل تلك جماعة الرسل ìtumọ̀ mi àlàyé mi ó náà ní pé àrùsùlù jámù tẹ̀fíìrì ni jámù tẹ̀fíìrì ní broken plural abo ni gbogbo ẹ̀ kì í sakọ abo ni wọn ẹ̀yìn àfọ́nàwò síbẹ̀ ni ààrẹ̀kùnlẹ̀ tílíkà olóṣòló ọlọ́nà àwọn òjíṣẹ́ yẹn those messengers àwọn òjíṣẹ́ yẹn fàbdọ́nà bá àbọ̀rún alábàádé agbọ́lọ́fà pàkànjá pàkàn lọ lọ́dọ̀ àwọn ọlọ́run ayé àyè mọ́ṣíkìlà bẹ́ẹ̀ kí ni mọ́ṣíkìlà ti bẹ́ẹ̀ ó náà ni pé ǹjẹ́ àwọn ànábì ọlọ́run ǹjẹ́ wọ́n lọ́lá jùra wọn lọ ǹjẹ́ àti pé ànábì lágbájá ọlọ́lá ju lágbájá lọ táà sì ti nínú àdìsí mọ́ Bukhari àti Muslim táà náà ti sọ pé la tufaddilu bayna anbiya illah ẹ má gbọ́lá sáwọn ànábí ọlọ́run lórí àwọn kan ẹ má láwọn kan ju àwọn kan lọ kọ́lá náà sọ pé la tukhayyiru bayna anbiya ẹ má ṣẹ̀ṣà láàrin àwọn ànábí ọlọ́run ẹ má ní lágbájá lọ láti lágbájá lọ kí wá nìtumọ̀ ááyà yìí tọ́lọ́ ní tílkà rusulu àwọn annabi yẹn faddalna ala ba'din agbápákan já agbọ́nlá pápákan lórí apákan lọ́dọ̀ ọba Allah ọgbọ́lá fáwọn kan lórí apákan ọlọ́run ti sọ ọlọ́run minhum man kallama tí gbogbo pátá ọba bí kàlámì yìí là kí sí pọn ọlọ́run bá sọ̀rọ̀ tààrà níbà sọ̀rọ̀ kọ́nà máa bèsì nínú ọmọ nǹkan lámàlá ìbẹ́nu wọn tó lọ bá bá sọ̀rọ̀ kànàbí ìláyì Musa aléìsọ̀rọ̀ ọlọ́run bá bá Musa sọ̀rọ̀ ní bí bá sọ̀rọ̀ àkídà mùsùlùmí nìyẹn àkídà tó alìsínẹ́tẹ̀ jama'a ṣùgbọ́n bá nàbí ìlà Mùsá sọ̀rọ̀ bìdú ní tùrùjùmáì láì ṣe gbogbo fọ̀mẹ́ láàrin wọn Allahu akbar ọlọ́mbìyàn sọ̀rọ̀ Allahu akbar ọlọ́nkọ̀n fẹ́ pọ́n bá sọ ní al-Qur'an ọlọ́ni wa kallama Allahu Musa taklima ọlọ́ni nù wọn ورفع بعضهم درجات ó sì gbé àwọn àdàrọ̀já levels ìpele àwọn apákan ó gbèjà àwọn apákan lọ ọlọ́ni sọ̀rọ̀ subhanahu wa kàwà ní kanu lórí ju isa lọ kí n tiẹ̀ zakariya ó lórí ju yàyà lọ kí ṣùgbọ́n náà bá lólórí tóró lọ́dọ̀ wọn olóòrùn wọn tẹ́ wọ́n wa fáà bá dọ̀hún dọ̀jọ́d wà á tàìnà Isa bin Maryam al-bayyinat wọ́n rọ̀ fáà dáadọ̀ ń bẹ̀rẹ̀ wọn anábi sallallahu alaihi wasallam anábi ni tí ẹ bá gbọ́ tó lùpẹ̀rún pẹ̀rún fàkúlù mísílà máa yà kúlù ẹ máa sọ tí ń sọ fún masáàlù lọ àlíyàlẹ̀ wàsílà ẹ wá béèrè wàsílà fún ẹ tó lùpẹ̀rún bá pẹ̀lú á pé allahumma rọ́bà ádìyí dàwátì tààmà ọ̀sọ̀lá ti kọ́ ìmọ̀ آت محمدا الوسيلة الفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته نعم ودرجة رفيعة حبي إنك لا تكلف الميعاد رواية من ṣùgbọ́n ìtógó wà dẹ́ẹ̀dẹ́ àtàrọ fi àwọn àríwáyà yẹn lẹ ìwáyà lẹ sókèlẹ̀ nítàzàn allahumma rabbil hadhihi ad-da'wati at-tammati was-salati al-qa'imati aati muhammadan al-wasilata al-fadila وابعثه مقاما محمودا الذي وعدته فإنك لا تخلف الميعاد عند عند رواية طوالي يوريتنا كوكليتا ṣùgbọ́n ètò débi wàbá tún ọkọ́ ọmọ mahmuda ní lẹ́dẹ̀ wà á ta fún òní ìṣù kankan anábì ní ẹ máa béèrè ẹ̀ fún òun ràn ká pé àlùwàsílà yẹn dáwọ́jà kan náà níjọ́ àlùkìyàmọ̀ ó lọ́ọ́ sì lẹ́tọ̀ọ́ sí i wárọ̀fà àbádọ̀ òun dárọ̀já tí ó sì gbé àwọn apá kan ga tó ń kílẹ̀ lọ́dọ̀ òun ọlọ́run ṣùgbọ́n àwọn ìṣọ́fà pé láti fọ́ bílú ní ààrẹ ẹmọ́ gbẹ̀mẹ̀gà ní lórí ẹnìkan ẹ̀ẹ́kẹ́ ànábí o ọlọ́lá jẹ ẹnìkan lẹ mọ́sọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm? ọlọ́ni wọ́n rọ̀fà ìbáadọ̀ ń dárọ̀já وآتينا عيسى بن مريم البينات أو فون عيسى ọmọ Maryam afúnikíni o bayinat kó tó wá di páyà lọ kí la fẹ́ sọ lórí hadithu tán nabi sallallahu alaihi wasallam tán nabi ni ana sayyidu waladi adama yom alkiyama níjọ́ alkiyama èmi ni màá jọ́ga àwọn ọmọ adam àwọn ọmọ adama èmi máa jọ́gà anábì ló náà jọ́gà wọn níjọ́ alkiyama wọ́n torí pé ni ó sì pẹ̀jọ́ náà nígbà ọ̀bá rí pẹ̀ sí pé ti ẹ̀dájọ́ anábì ni ó sì pẹ̀ òun náà lọ̀gá alkiyama ṣùgbọ́n láyé torí gbogbo wọn pápátá ọmọ bàbá ni wọn abọ́mọ̀lákọ̀ náà kọ́ ni wọ́n ni anábì sọ bẹ́ẹ̀ anábì al'ambiya náàánù àwọn ma'áṣírọ̀ al'ambiya ta jẹ́nà bí ọlọ́run abnáwọ́lé allah ọba kan gbogbo wa ọmọ bàbá òsì jura wọn lọ abẹ́ jura wọn lọ kan àwọn jù mí nípò wọ́n bá dìmọ̀ ogun pínkúta wá fẹ́ pínkún á ní al'akhu lil mélòó ni wọ́n wọ́n sọ pé ta àmì ń ta wọ́n kọ́kọ́ bí akọlẹ̀ àbí ọmọ bàbá ìyá àwọn ọba àpégbà ọmọ bàbá náà lánàá fi pè wọ́n wọ́n ní ó kú ó sì fi ọmọ bàbá tí bàbá jọ pa wọ́n pọ̀ mẹ́wàá lẹ̀ gbogbo amẹ́rọ̀ wà ẹ̀yọ̀ kan ní alábìnrin àbínáwó ní aláàt ọba kan làwọn abúnáwó àhẹ ibì kan náà làwọn ti wá bàbá kan bàbá àwọn wa ummahatuna ṣàtà àwọn ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyára wà ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn táwọn wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni èdè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tá a jẹ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tẹ́ kan pawápọ̀ kí ni sẹ́wọ̀n àtọ̀hìd ká pé pé sọ́kọ̀ ṣoṣo ọlọ́run lànàbí fi ń sọ fáwọn sọ̀rọ̀ pé láàpù fọ́dìlú ní àlá Musa nínú àdìsí ìmáàmù Bukhari àti Muslim anábì ni ẹ má gbọ́lá fún mi lórí Musa ẹ má ní mo ju Musa lọ kọ lẹ́tọ̀ fẹ́ nìkan kán kọ́ sọ pé ẹnìkan kó ní mo lóore anábì ti sọ́nà àbí tùmí anábì ni láyá ń bàgí ilẹ̀ ahàbín kọ lẹ́tọ̀ fẹ́ nìkan kan ayàkúlà kọ́ wá máa sọ pé ana khairun min Yunusa ibn Mata kó ní mo lóore ju Yunus lọ ibn Mata àti nabiyullah yunus abul hut sahibul hut abul nun di nun tọ́lọ́kù di nun nínú alukurani wàdá nuni ìzáàbà mọ̀gọ́bì ban ẹ́ zannon abẹ́ já anábì ní ẹmọ́ ìmọ̀ lọ́lá jùlọ ẹmọ́ gbọ́lá fún jùlọ ọlọ́run bá mẹ́ntọ́ lọ́lá jù nínú àwọn anábì ọlọ́run ṣùgbọ́n àwọn anábì ọlọ́run báyìí àwọn kan bẹ́ẹ̀ náà ulul azmi min ar-rusul ulul azmi min ar-rusul ọlọ́ni fasbir kama sabara ulul azmi min ar-rusul fẹ́ sùúrù báwọn ulul azmi nínú àwọn anábí ọlọ́run ṣe ní sùúrù ulul azmi àwọn onípinnu àwọn márùn náà ni wọ́n anábí sì karùn wọn afáfẹ́ wípé ẹ̀ẹ́ muhammadu ibrahimu wọ́n ti máa pẹ̀tẹ̀lé àwọn náà ó muhammadu mú wà mú wà mú mú wà wà náà mú muhammadu fàáyísà fanúhùn húmù olóla azmi fàálámù ó ní muhammad anábì muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà ibrahim lẹ́yìn náà musa lẹ́yìn náà isa lẹ́yìn náà nabiyullahi nuh wọ́n ní um ulul azmi anan ulul azmi àwọn onípinnu náà náà fàálámù ọlọ́nkọ́nù orin wá ní àfáà fi túmọ̀ ayá al-Qur'an tọ́lọ̀ tó ń sáàtù ṣúra. Ṣara lakum min ad-dini ma waffayna bihi Nuhan walladhi awhayna ilayk والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه ọlọ́run sára alẹ́kùn akẹ́lò fífún yí máa wọ sọ́ọ̀bì yìí nọ́ọ̀hàn ń ta àtàtọ́lẹ̀ fún nọ́ọ̀h ẹ́ ọlọ́dà kan nọ́ọ̀h wà wàlẹ́bí àwọ̀háínà ilẹ̀ yìí àti ń ta ìránṣẹ́ sí wọn náà wà àmọ́wà sẹ́yìn àbíyì àti ń ta àtàtọ́lẹ̀ fún Ibrahim wa Musa wa Isa an aqimu din wípé ẹjẹ́ sìn ọlọ́run ọba ró wala tatafaraku fi ẹ má pín yẹlẹyẹlẹ nínú ẹ̀ jazakumullahu khairan wala tatafaraku fi ẹ má pín yẹlẹyẹlẹ nínú ẹ̀ jàmáà ọlọ́run dákọ̀ ànábì ọlọ́run márùn-ún ádì ọdọ́ akọ̀ mọ́bọ̀ ẹ̀mẹ́sàn sáà ọlọ́run dákọ̀ mọ́wàá pẹ́ náà bí Noah Noah ọlọ́run dákọ̀ Ibrahim ọlọ́ndakọ̀ Musa ọlọ́ndakọ̀ Isa bẹ́ẹ̀ ọlọ́ndakọ̀ abi ọlọ́ndakọ̀ anẹ́bì mẹ́ abi nàán ó ti sọ níbo ló ti sọ asan wọ́n lè bí ọ̀háiná ìlàíkà dọ̀míru kan ọ̀nà nẹ́bí wa Muhammad sọ́lọ́lá lọ pronoun ẹ̀ka àti wọ́n náà ọmọ ara ní bẹ́ẹ̀ tó bá dọ̀la á ti tẹ̀ wájú kọ́lọ́n sọ àjọ̀dá lọ هذا وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته امين وانتم فجزاكم الله خيرا الحمد لله wọ́n ní lórí àwọn tí wọ́n máa ń ka ìwé ìtàn lórí mùsùlùmí rédíò tí wọ́n máa ń lo orúkọ àwọn tó máa ń ka ìwé ìtàn lórí rédíò tí wọ́n máa ń lo orúkọ mùsùlùmí fún nǹkan aburú fún àpẹẹrẹ bí kí wọ́n ní sí àkàjalè inú ìsìlì jìbìtì tàbí mariam ti zìnà tí wọ́n sì máa ń lo orúkọ yorùbá bí akétódé ọmọdéwà fún nǹkan dáradára ah, tọ́ ọlọ́run bọ́ dá wọn lẹ́jọ́ pẹ̀lú àníyàn wọn tó bá jẹ́ pàníyàn àwọn tọ́gbà náà ni pé káwọn fún mọ́sí tẹ̀ṣíwì islam ìbà islam ló kọjẹ́ àbí ìbà islam ló jíjẹ́ tọ́ àwọn ọlọ́nu tẹ̀ǹkọ́ ò lè jìjà wọn a lè jìjà ara wa a ní àwọn ọ̀nù ọlọ́nu kàláàtó ti tán kò sí nǹkan kan sí nǹkan ikọ́ ìtàn kò sí ìtàn tí ò sí kéèyàn wá kọ́pó sí ìtàn tí kò síṣẹ́ kéèyàn wá níta ń wà kọlọ wà kí ní ìyáyọ̀ ní ṣẹ̀rẹ̀ Islam ní tí ọ̀sẹ̀lẹ̀ kéèyàn lọ ṣẹlẹ̀ kí sọ kéèyàn lọ ṣẹlẹ̀ kọ̀dá yọrọ ni yọrọ ni ó ní àfáàwà alhàrírí ní tíra wọn mọ̀kọ̀mọ́tòlù nígbàtí wọ́n sọ̀rọ̀ bí mọ̀kọ́dímà tẹ́bọ̀ mọ̀kọ̀mọ́tòlù àrírí látòkèdélẹ̀ ní tí ọ̀sẹ̀lẹ̀ ni mọ̀kọ́mà bí àlọ́ ọkàn bí àlọ́ ọkàn sá wọ́n ronú wọ́n sì lẹ̀ téèyàn bá mọ àwọn ọ̀rọ̀ lábòkèlélẹ̀ yóò gbọ́ lárúbáwá bàjẹ́ torí ẹ̀ fi dèdè lárúbáwá mọ́lẹ̀ bàbá yìí níbi mọ̀kọ́dímà wọ́n wà ń sọ pé ah, ó ṣeéṣe káwọn kan wá kan sọ pé oh, wọ́n fi wọ́n lọ ń fi àlọ́ wọ́n ń kọ̀rọ̀ ọjọ́ onítọ́ ọlọ́run rí pàwọn ti dé ọ̀rọ̀ èdè èdè kùránì mọ́lẹ̀ ni o àwọn bí dé èdè alùkùránì mọ́lẹ̀ ni lọ́pọ̀ àwọn àfà wọ́n a máa ha látànà dóní 50 makọ́mà ní bẹ́ẹ̀bẹ̀ 50 makọ́mà makọ́mà àdọ́ta sheikh bakurun ibn abdullah abu zaid àfà sunna àgbákò sunna salafi tó lè harin 25 100 táhà sórí 25 kódà wọn máa fi ń sọ ẹ̀yìn lórí bàbá wọn bàbá ti kó wọ́n ti kó láti 2007 rahimahullah sheikh bakar abdullahi abu anakọtíra adabula hatif ẹ̀kọ́ bá fi máa mẹ́kì kọlù àwọn eh, ẹgbẹ́ gẹ́gẹ́gbẹ́ ẹgbẹ́ irú àwọn ẹgbẹ́ bá wọn àwọn ẹgbẹ́ tí wọ́n máa ń lófin òfin mọ́sùmọ́tọ̀ ọgbọ́dọ̀ fọ́mọ ẹgbẹ́ ọgbọ́dọ̀ fẹ́nìkàkà fọ́mọ ẹgbẹ́ wa ọgbọ́dọ̀ lọ́wọ́ àti ní àbúwà àti ẹgbẹ́ wa tí ra bẹ lórí ẹ̀ ó kún nìtìmá wọ́n kọ̀ ẹ̀rọ sátìl fọ̀bílà wọ́n wá kọ tíra kan tíra ó tó báyìí tí a mọ́ kọ tíra tíra ńlá ni ní mọ́jámù Eh, dictionary of forbidden ways forbidden àwọn ọ̀rọ̀ tí ẹ̀kẹ́ máa sọ <laughs> tí ẹ̀kẹ́ máa ọ́tà jáde wọ́n mú gbọ́lọ̀ kẹ jáde ń bẹ ọfọ́ nìkan fẹ́mọ gbọ́lọ̀ alfa ká máa sọ alfa wọ́n sọ nípa àwọn kà ní tíra Sheikh Adam Abdullahi Al-Alori ẹn tọ́kọ tí ọ̀lárúbáwá ni wọ́n o ṣùgbọ́n àwọn ríran gan wọ́n máa ka tíra gan tọ́bọ́dá àwọn mọ̀tàbá ta àmà ìdúwàlà àrọ̀bíyà láwọn ilẹ̀ lárúbáwá tíra sí káádẹ́m abdullahi alalórí ọ̀ṣímọ̀ ulọ́ọ̀ kọ́nà máa kẹ́ wọn ó rí àwọn tíra wọn bẹ̀ lọ́bàlẹ̀ àdáàrù sudani alkutub ní sudani khartoum ṣáàpù kan bá tíra sí káádẹ́m ní wa taqalidul jahiliyyah Islam àtàwọn ìṣesí ìgbà ìmọ̀kan ṣékàdà wọn kọ síbẹ̀ wọ́n kọ gbọ́dọ̀ àlùfáà síbẹ̀ nínú àwọn tàkọlìjà ìlíyà ní kọ́mọ̀pẹ̀ ní àlùfáà ṣékàdà ń torí pé àlùfáà bí máa ná àlìláhùl káhínù ọlọ́ọ̀bá tí máa wọ́sẹ́ òòsà àwọn wọ́sẹ́wọ́sẹ́ onámọ́pẹ̀ lálùfáà ọgbà kìrìsìtẹ̀ náà kí láwọn náà mọ̀ pé àwọn àlùfáà àjọ sheikh bọ́sù bin abdullahi amuwanu tíra ibola gbalọ́bẹ̀ níbi maqamat alhariri wọ́n ha 25 maqama ni wọ́n sọ́rí káàfà sọ pé tẹ́yàn bá kọ nǹkan tí ọ̀sẹ̀ tó ronú ó ronú ó wá kọ àwọn ọ̀rọ̀ ọlẹ̀ tó fi dèdè mọ́lẹ̀ táwọn èèyàn kẹ́kọ̀ọ́ mbẹ̀ pàápàá tó tó fi dèdè mọ́lẹ̀ wọ́n máa ní kò sí tó burú mẹ́ tó bá ronú literature bí literature tó ronú kí wá sí pé tó wá ronú ẹwà lọ sí tíátà èyàn ọ̀lọ́ rárá kò kankan wọ́n ni àwọn lọ sí tíátà o kò wọlé púrùpù kílẹ̀ tó délé irú àwọn ẹnu sẹ́ńfókọ̀ ìsìláàmù tó fi ń sọ kíníkò oníṣó ẹtì máa ẹ́ jẹ̀lílì oníṣó sọ́gbọ́n àwọn mùsùlùmí àti mẹ́jẹ́jẹ́ lílì àbí mùnírò àtàǹbà lìí nke mùsùlùmí náà jẹ́ munir mùsùlùmí sì jẹ́ ambal abi ọkọ̀ tí wọ́n ń sọnu wọ́n wà sọ àwọn ọkọ̀ tí ọ̀tá dá ni wọ́n máa lé bẹ́ẹ̀lì ọkọ̀ sùlámù máa tọ́ ìwọ́nu ọlọ́nu àwọn oníṣọ́jú bá lọ ọlọ́wọ́ ààlẹ̀ tọ́rọ àmì sọ fáwọn tí mẹ́mbẹ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀mẹ́ sọ fáwọn pé ẹ̀tẹ́ ọ̀dá àwọn òwúlẹ̀ rẹ́kọ̀ọ́ pé gidi ni tó ń ṣe jẹ́ átánà sáàwulẹ̀ ka ọkẹ́ èèyàn tèmi àti méjì kan jọ ṣe hajj lọ́dún kan ẹni dákọ̀ wọn àwọn ọ̀rẹ́ mi mà dáadáa àjọ ṣe hajj àwọn méjì fún tíátà gbogbo wọn ọ̀bọ̀n máa sáré bá ya fọ́tò èmi ọ̀bọ̀n mọ̀ wọn lọ́pàá ẹ̀mẹ́ wọn àwọn arìnrìn ó náà wọn wò mí pé ilé ọmọ ti ẹ̀rẹ́ rìn sí mi tó jẹ́mi àti ẹbá pàdé máa ti léjú wọ́n lọ́sọ ó mọ́kà mi ní àbí mọ́ mọ́ rí bó ti ẹ̀ ti mọ́kà dé bí kó so lè bí kọ́ máa yìnbọn bí kọ́ máa pọ̀fọ̀ ẹ̀dá pé ṣọ́ ìdọ́tìlẹ̀ hajj àbáni àjìyànjẹ́ hajj tó ti fẹ́ bọ́ bàjẹ́ ó ti dé ó ti fẹ́ bọ́ bàjẹ́ náà àbí àwọn akẹ́ asọ́fẹ́ pé wọ́tọ́ jẹ́ mùsùlùmí àwọn òwúlẹ̀ rẹ̀ kàn pé èèyàn yẹn torí kó kó bẹ́ẹ̀ lọ́dẹ̀ ọlọ́run kó di mùsùlùmí gidi kó juwọ́ rẹ̀ lẹ̀ fún Allah wọ́n ni à lágbájá ìṣe devoted muslim the first thing muslim tí ti forí balẹ̀ fọ́ọ̀sà òun náà bá wọn atasọ funfun bá wọn atasọ funfun mẹ́ẹ̀dì jáde nínú tíátà torí ẹ̀ àwọn ọ̀nà ọlọ́ọ̀nù àwọn àtọ́lọ́ ọmọ ìyànjú ẹ̀ ọlọ́ọ̀lọ́m wọ́n tẹ́ nìkan bá ṣe rere fún ẹnìkan lẹ́ẹ̀kan lẹ́yìn náà tó tún wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àìdá séníyàn tí a wo èyí tó ṣe rere lẹ́ẹ̀kan ṣe á forí jin irú ẹni bẹ́ẹ̀ ṣe ládáwà ń bẹ́ à ẹni tí ń ṣe dáadáa sáwọn èèyàn kílẹ̀ wí Yorùbá kàmà ẹni tí ń ṣe dáadáa sáwọn èèyàn tọ́wọ́ ṣàìdá látàrí jíjẹ́ èèyàn wọ́n máa ṣe dáadáa ọwọ́ tó ṣàìdá ǹjẹ́ a àìdá yìí dáadáa tó ṣe rílẹ̀ kan dáadáa kan gbà mí ó lè gbé ọgọ́rùn-ún àìdáàmì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá ìdá kan mí gbà mí náà sì ni bó ṣe lè tẹ̀wọ̀n lórí ọgọ́rùn-ún dáadáa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ á wọn ni àwọn bá máa kòwé kan ní èdè wọn wọ́n mọ̀ sọ pé alimusifu almunsifu ó ń déédé mẹ́ni ọ̀tàfàrọ́ kọ̀lílẹ̀ kọ́tọ̀ ìsàn ní kẹfìrí sọ̀wàbì ẹni tó ṣe àmójúkúò níbi kékeré àṣìṣe èèyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ dáadáa rẹ̀ alìmúnsífù nìyẹn ó ń déédé ẹ bá ṣe dáadáa ṣe tó bá ṣàìdá

ń pè bẹ́ẹ̀ bákan ẹ̀sìn lọ́lọ́run kọ́kọ́ dá sáyé àwọn sọ̀rọ̀lá sùjúdù ṣúkìrì ṣúkìrì ó ní dúpẹ́ tọ́lọ̀ bá sóore fún yà, níbi tó ti gbọ́pọ̀lọ̀ sóore fún ọkàn abú ẹgbẹ́ kan kí sórí o ọkàn abú ẹgbẹ́ kan ọkàn ọlọ́lù lẹ́yìn tó fi dúpẹ́ fọ́lọ́n ara ẹ̀sìn wa ni kí la máa wí ń bẹ̀ ó náà ni ń tá a máa wí tá a bá ti sùjúdù àtìláwà ká sì dúpẹ́ fọ́lọ́n náà kí lẹ wí سجد وجهي إلا بخلق وصور وشق بصر بحول وقوتي فتبارك الله أحسن الخالقين كان كمين تنتعتم ما وي أمي وما وين كمين تنوع فعفالي تنوع nǹkan mi wallahu alam ṣùgbọ́n tí wọ́n bá forí kalẹ̀ tí ò wí kankan náà sókèlẹ̀ ọkọ̀ forí kalẹ̀ ó ti ṣe alhamdulillah kò wí kankan ìbáàdà náà ló ṣe mú òkú kílẹ̀ torí ìforí kalẹ̀ àkórí ọkọ̀ ìṣẹ́ dáadáa kọ́ kẹ́ẹ̀sì kíbílà lèyàn bá rí ó fèsì kọ̀ bá fèsì yàn máa ẹ̀kọ́ fèsì yàn máa bí ọ bá rí ó fèsì ó lè ṣe ọba gbọ́ọ̀rọ̀ òdù jùlọ ẹ̀dá ọlọ́mù dúpẹ́ títà tí mo ti lé láti ẹ̀ àbíyàwó rẹ̀ bí ma wọ́n kàpẹ́ ń tọ́ ẹkú ewu ọmọ o olówó òun tú ọba forí kanlẹ̀ fún Allah ìbáadà ni tọ́lọ sọ rẹ̀ dùnú fún yàn ẹ́ ìyẹn máa ṣe wọ́n lẹ́sìn wọn kọ́kọ́ dá Islam náà ni àwọn ànábì o al-islam ọlọ́ni wà lákọ́ ìdúbà hasna kí wá níjẹ́ islam islam ó náà ni al-islam lillahi ta'ala bit-tawhid ó ní jíjú gbogbo ara alẹ̀ fọ́lọ́n pẹ̀lú kéèyàn mọ́lọ́n lọ́kàn lọ́kàn ṣoṣo wal-inqiyadu lahu bit-ta'a kéèyàn sì jura rẹ̀ ẹlẹ̀ láti máa fi ṣe tọ́lọ́hun máa tẹ̀lé kí a sì má ṣẹbọ ó sì má ní nǹkan ká ṣe ìtí jẹ́ ìsìláàmù nu ẹ̀dàkùnkà àdàpà nàbí mbẹ́ ẹ́ ẹ̀sìn tọ́lọ̀ wọn àtúnwọ́n àwọn ànábì ọlọ́kì ọlọ́ọ̀bá wí wọ́n làkọ́ bá tún ọ̀fìn kú lè wúmọ̀ tí ń rọ̀súlàn àní ibùdó lọ́ọ̀hà wàjìtẹ́nìbù tọ́gùt sọ́ọ̀tì náà àbí ọlọ́ni wọ́n làkọ́ bá tún ọ̀fìn kú lè wúmọ̀ tí ń àti gbẹ́dìde sáwọn ọjọ́ kọ̀ọ̀kan rọ̀súlàn ìránṣẹ́ kan tí ń sọ fún ẹ pé ìwòbòdó lọ́ha ẹ̀sìn ọlọ́ọ̀bá Allah wàjútọ́nì bú tọ̀gùd ẹ̀sì tó sà ẹ̀rọ̀kùn sọ́pàkó Islam tẹ̀sẹ̀lẹ̀ yìí torí Islam lọ́lọ́n ní ẹ̀sìn tọ́lọ́wọ́n fi rán gbogbo ànábì ọkọ̀ ìfẹ́sì mi lẹ́yìn rẹ̀ ó ní ọlọ́n ti sàrọ̀ alákùnmínà ní dínní wọ́n wà sọ́ bí wọ́n ma sọ́ iná wọ́n sọ́ bí àyàtà tẹ́lẹ̀ kan sọlásọlẹ̀ fún nọ́ọ̀hù sàfihànṣẹ́ sí wọn náà àti Ibrahim àti Musa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ìsìláàmù náà lẹ̀sìn gbogbo ànábì ọlọ́run ẹ̀rí pa ànábì sọ pé àwọn tá a já ànábì ọlọ́run ó ní abnáwólé aláàt ọmọ bàbá kan náà làwọn nǹkan kan làwọn pèpè sí ìsìláàmù lẹ̀sìn gbogbo wọn àbánábì ọlọ́run ti jẹ́ Christian bẹ́ẹ̀ ni kí n tó mọ Christian follower of Christ sẹ́kítàn jésù ọdún kan àwọn ọ̀rẹ́ wa kan wá ti lẹ́kṣọ̀ ìbàdàn wọ́n wá ti lẹ pósítà wọ́n wá lẹ bánà bánà tí wọ́n wá lẹ̀ wọ́n wá kọ́ wẹ́ pé don't be panic don't be stupid don't be stupid Jesus is a Christian ah eh, Jesus is a Muslim don't be stupid Jesus is a Muslim Christian kankan ọkà sọ́ọ̀kì nígbà why Jesus is a Muslim why Jesus ó ní pàrẹ̀bàlì was he a Christian oh yes he was a Christian he was a Christian what is the meaning of Christian ó ní ọmọlẹ́yìn Kristi ah Kristi ó wá ní Jésù tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ Kristi ọmọlẹ́yìn Kristi ah, ọba ní àá ah. ọkà ọ lọ gịnụ ẹlẹ́mà ẹlẹ́mà orí ẹ̀ kọ̀dáró mùsùlùmí ẹgbẹ́ àkàrí alhamdulillah ẹ̀rìpọ́lọ̀ ń sàánú wa báà náà báà lójú ọ̀nà mi tí ó ṣe sáàmù ní ìfẹ́tọ́ na òrùka aláwà lójú ọ̀nà ni bá a fẹ́ ń wọ̀ na làwọn náà máa wọ̀ wà bá na fẹ́ ń wọ̀ làwọn náà máa tí wọ́n máa sàánú ọ̀tọ́ ọ̀rọ̀ àpáàdì jẹ́wọ́ àdúgbẹ́ èwo wá lọ́kọ̀ rẹ̀ ti jù ìsìláàmù ẹ̀sìn àsìnlá ẹ̀sìn àlá ọlọ́ni wà máa ń yẹ́ bí tẹ́rì ọ̀rọ̀ ìsìláàmì dínan falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin ọlọ́ni ma yẹ́ tẹ́rì ọ̀rọ̀

wọn à ní ìgbà lọ́wọ́ rẹ̀ christian tó bá kúnnú christian ti wọ ìgbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ fi áfẹ́rọ́tì minal khasirin yóò mọ̀ wá ní ẹni òfòjú alkiyama ni tó bá inna dina

ìkéjì ní àbí òní ìkẹta ní àbí òní àwọn ọ̀pọ̀ ìwọ́n náà lọ́wọ́ mọ́bí tí kírísítà ti yọ ọ̀nà bíbélì wà kò lè rí lẹ́ilẹ́ àtọ́lájẹ̀ ẹ̀kọ́ bíbélì ní ìlòkù kò lè rí bólóṣẹ́ kò ní rí mi bẹ́ẹ̀ làbẹ́ ẹ̀kọ́ torí pé wọ́n ti dọ́kítọ̀ rẹ̀ wọ́n ti dọ́kítọ̀ gbogbo ẹ̀ adúpẹ́ ooo alhamdulillah mi ǹjẹ́ àdúrà mẹ̀sílù dàjálù àọ́wà ah, wọ́n ní jádùá tẹ́yìn ó ṣe tẹ́yìn ó fi làlọ́ mẹ̀sílù dàjálù ọwà ah, àdúrà ń wà tán nábì kọ́ wa nínú ẹ̀ anábìlẹ́ntọ́ bá ń ka áyà mẹ́wàá bẹ̀rẹ̀ sọ́tù alkaf sọ́tù alkaf iná ni àwọn àgbówà aláṣẹ náà anábìlẹ́ntọ́ bá ń ka áyà mẹ́wàá bẹ̀rẹ̀ sọ́tù alkaf ọ̀sìnà min fitnati dajjal wọ́n là wọ́n kò yọ níbi fitina dajjal wọ́n kò yọ níbi fitina masihu dajjal ẹni tí ọba ń ka àyà mẹ́wàá bẹ̀rẹ̀ nusratul kaf tó jẹ́ masihu dajjal tí ó wà ń gbẹ̀yìn ayé kèé sẹ́ntí ń bẹ láyé nìkan ni fitina rí ọkàn yọ́ kà wọn tó ti kú náà tó yọ́ ma jókù dìde ma jókù dìde yóò sì máa fọ́ọ̀kọ̀ òkú tó jìgìrì fìtí náà ti mẹ́láyé tẹ́ pé àwọn àrọ́mọ tó wá ń bẹ láyé tó wá jí bàbá wọn bàbá tó jí nǹkan kọ́ lójú àlùjẹ̀nú lọ́wọ́pọ̀ rẹ̀ ọwọ́ dáwọ̀ bàbá tó kú wọ̀ yàtàrà náà bà rẹ̀ sọ́mọ̀ báwọn ọmọ tí ó sì tí kó rẹ̀ ọlọ́run àti gbà ó wọ́n fi ohun fìtínà àwọn ọmọ nù ẹn tó bá tí wọ́n ka ìbẹ̀rẹ̀ sọ́tìl cap ayà mẹ́wàá bẹ̀rẹ̀ anábì ọ́ṣùnà ní fitnati al-masih ad-dajjal bákan náà anábì ní ká tó sálámà ńgbà bá ń kírun tàbí tashahhud al-akhir àtàyà gbẹ̀yìn ká máa wá sọ ọlọ́run kúrò níbi nǹkan mẹ́rin kásọ̀ pé Allahumma ìrọ̀lọ́n inni a'udhu bika mọ̀ wọ́n ní onísọ̀ min azabil qabri kúrò níbi ìyà sàárè famin azabi jahannam kúrò níbi ìyà náà famin fitnatil mahya wal mamat fìtínà àgbẹ̀yàn ń bẹ sí mi fìtínà àgbẹ̀yàn tó dòkú ọlọ́mọdé ọ̀tọ́ sí mi wà mí ń ṣárí fitnatil dajjal àwọn àdúrà ìnáà kí ẹ máa ṣe ìlúmi láti lọ́wọ́ sọ wọ́n lọ́wọ́ ààlẹ̀ ìbéèrè tó kàn láti kájẹ ní lónìí insha Allah wọ́n ni can who can anyone recite the Holy Quran completely be rewarded as the same who recite so to the class three times or four okay ẹn tó bá kí al-Quran lòdìdí tó ká látòkè délẹ̀ tó ànábì sọ pé ara àti kan tó bá kà yóò mọ̀ gba ládá mẹ́wàá ládá mẹ́wàá ẹn bá wá ka sọ́ọ́tò lè ìkíláàsì kúlúwà Allah mẹ́ta tó bá kélẹ̀ mẹ́ta ládá mélòó ni ó gbà kọlọ ọka yára fi tún lẹ́nu sọ́tún ìkíláàsì kọ́wá táǹtẹ̀ by three kọ́wá padà táǹtẹ̀ by ten ó ti kọ́ pé ládá tí ó gbà nù ládá tí ó gbà lè mọ́tò ẹni tó kò di sọ́tún lè sọ́tún lè káàpù kadílẹ̀ káàpù tiẹ̀ káàpù tiẹ̀ là ń sọ ẹni tó kọ́ di sọ́tún ẹ̀ẹ́ sọ́tò amáyàtà sáà lónà àbọ́kà bá sáà ó lè mọ́tò pèrádà rẹ̀ tó yẹ wọn mọ́tàrà rẹ̀ hm? sọ́tò ìkìláàs anábì jẹ́ kó yẹ wa pé táàdínlò sóríkàl kùrán ó ṣe déédéé ìdá kan ìdá mẹ́ta kùrán kìí ṣe ló ń kà ó kìí ṣe ní òǹkà ó kìí ṣe ló ń kà ára sí ó kìí ṣe lódiwọ̀n ẹ̀sán ó lódiwọ̀n túmà sí mẹ́nu ẹ̀ torí pẹ́lú Kùránì bó ṣe jẹ́ odidi ohun mẹ́ta ní bẹ́ẹ̀ nǹkan mẹ́ta kọ́ntẹ́ntì lápùtìlélẹ̀ alákọ̀ọ́kọ́ al bá wa sọ nípa Ọlọ́run subhanahu wa ẹlẹ́ẹ̀kejì nípa ọlọ́run lábẹ́ nípa ọlọ́run ìròyìn ọlọ́run àwọn ọkọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì alukùránì bá wá sọ̀rọ̀ nípa alúmọ́mì sáàdìkọ̀ wàlúmọ́mì sáàlífà olùkọ́dímà ní bá wá sọ ń pa àwọn àwọn ìjọ tó ti lọ àtàwọn tí ń bọ̀ ẹlẹ́ẹ̀kẹta alukùránì bá wá sọ nípa ṣàrọ́ ẹ̀ àwọn òfin nítorí kó ṣe nítorí kó ṣe ìlànà ti tààdì lútúrútẹ̀ kùrán kọ́ni kọ́lọ̀ aláàmẹ́ta ìsìn aláàmẹ́ta gbogbo fún kọ́lọ̀njẹ́ ọlọ́ máa bá àwọn ti ké dìdí kùránì òkèn ìkẹ́tọ̀ òkèn kan ọ̀gbáládá torí pé bídíà ló ṣe bídíà láàánábì òní oké kúlẹ̀ aláàmẹ́ta tó kù kọ́ òkè kẹjẹ ìfẹ́ lọ gbà ọ̀gbáládá kankan ó dé lẹ́yìn ní kọ́ nínú ẹ̀sìn ní ọba ké mẹ́ta yóò gbà ládàá kó ké kúlé aláà mẹ́ta ọba ké mẹ́rin yóò gbà ládàá kó ké kúlé wà láwù mẹ́rin wallahu a'lam ibi ládìrí ní insha Allah agúnmẹ́ta sí tọ́bá tó dọ̀la a ń ti gbàgbé ókè jájọ́ dọ̀la insha هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته